hello my country people. how una dey This is boring gist tv i greet una according to una time my people. my people, o oh. dis eh, gbasgbos between asabo eh, and eh, lizzie and jerry my people, the matter don dey dirty o oh. e don dey dirty pass as e dey be o oh. lizzie and jerry hmm, and asabo matter i don tire for these people. in fact i no even know wetin to talk my pipo make una watch the the one wey be say e just dey happen now na between two of dem na so dis two pipo just dey fight dirty for social media eh esa go come e go open eh, lizzie nyash eh lizzie go come e go open i no know but dis two pipo dem be best of friends before i no know which day dis kain kata kata start on top of their life my pipo oh, una well be say una dey fit dey understand yoruba na na go enjoy dis. gbasgbo pass make una just watch as Lizzie. and Esabo their matter make una just watch my people. mo fẹ́ kó o ṣe ń gbọ́ mi báyìí. ryan apẹ́kọ̀ tí o fi ya wèrè ta ló ní àwọn tó ní ilẹ̀ ní tó wà ọmọ nílẹ̀ tó ní ilẹ̀ tó ti máa ń ṣe ìdúró mọ́ pẹ̀lú àti ìfẹ́ sábọ̀ jù wọn pé tá a bá ti tẹ́ ọ̀rọ̀ yàn sí apẹ́pẹ́ àwọn àwọn àkọ́sùn lọ́tún. ẹ sábọ̀ kílẹ̀ tó yẹ lo filter kílẹ̀ tó yẹ lo filter ó di àgbàlagbà. point of correction ó lóun fẹ́ rí factory tí mo ti ń kó cream warriors pátápátá lápapọ̀ ibo la ti ń gbé cream wa wọlé. warriors ibo la ti ń gbé cream wa wọlé gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá mi ra cream pátá ibo la ti ń gbé cream wa wọlé. ẹ̀yin tẹ́ ẹ sọ pé leave this mama ẹ hey, ẹ understand Esabod ń ṣe business ẹ ni èmi náà ń ṣe business mi ni iṣẹ́ owó tẹ́sàbọ̀d gbà ló ń ṣe àwọn tó ń ta cream tó ń talẹ̀ tó ń kówó fún àwọn náà sọ pé kó máa ba business tiwa jẹ́ so tó bá jẹ́ pé kò kò polówó kò ṣe anything wàhálà mi ní dá lóhùn rọ́bìlì kábà mi ní dá lóhùn ṣóṣẹ́ ń bú mi ni a máa fún lówó ni a máa bẹ̀ ẹ́ tó bá ti ń bá bẹ́ẹ̀ a máa fún lówó màmú má bù wá mọ́ bọ̀ eléyìí àwọn tó ń ta àwọn tó ń polówó fún ló fún lówó pé kó wá máa bú wa ẹ rí pé nǹkan tó ń ṣe kò yẹ ká bárú ẹ̀ lọ́wọ́ àgbàlagbà ẹ̀ẹ́dẹ̀ Dangote cement àti Elephant cement tó bá jẹ́ ambassador fún Elephant cement ó wá lọ ń ba Dangote cement jẹ́ tó dẹ̀ jẹ́ ambassador Elephant cement ṣẹ́niyàn ò ní kú sẹ́wọ̀n God bless you ibo ni mo ti sọ fún yín Saudi nígbà tí slimming tea mi tán for over a year six months mi ò ta slimming tea yes or no for over a year six months I can go to Idumata and get some teas and lie to you I can get some local herbs and send to you ìfẹ́ tẹ́ ní sí mi ẹ máa mi rà but I don't do fraud mi ò ń parọ́ fún yàn rárá rárá mo ń sọ fún yín ni pé slimming tea ò tí ì dé àwọn ó pọ́ndílé body oil tí kò bá sí nígbà míì máa sọ fún yín pé kò tí ì dé máa ní kẹ́ ẹ di owó yín mú yes or no gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi cream tí àwọn rẹ́sípì mi ò bá ti dé máa ní à eléyìí àní nílẹ̀ àbí nǹkan tí máa sọ fún yín kọ́ nìyẹn àwa rada rada rádaràda bí ọbẹ̀ ọlọ́kà yẹn èyí tó dàbí popotémọ́sì yẹn olòṣì kò gbé kò wọn àtẹ́sábọ́ọ̀dù àwọn aláyé bàjẹ́ ó wá ń rántí òun rantata ọmọ yín ò ṣàgbà fún káṣọ wálé ẹrójì olè ẹ mú ṣé nǹkan gidi lẹ ń ṣe ni káyọ ọpá akọfẹ fi yín lẹ fọlọrun kẹ máa bó ṣí orí kiri ẹ sábọọdù ń polówó fún ẹ ó wá ń ba ọjà tèmi jẹ́ ṣé wọ́n lè gbarú ẹ̀ mo rò pé ya wèrè ṣá mo rò pé ń bá mi dì ẹ́ kò dẹ̀ ní da fún ẹ àbólórí burúkú leléyìí ṣá òun má dì ní ṣó ń bá mi ṣí ẹ ni ó ga o ilé ayé yìí má wà lágbára o ṣe rí ẹ̀yin èèyàn ẹ gẹ́ẹ̀tì kìíní straight èèyàn jókòó ń tajà ẹ̀jẹ̀jẹ̀ ẹ̀jẹ̀jẹ̀ ẹ ẹ̀ pàdé ń patí kò pàdé ẹ rí o ò rí rí o ò mọ̀ rí bọ̀ nítorí pé o ò tà inferiority complex ló pa ẹ́ òun ló ṣe stoop so low láti lọ gbówó fẹ́ sábọ̀d pé kó wá bà ọjà mi jẹ́ because if you are doing well brand ambassador ò ní láti bà ọjà mi jẹ́ is a clear case tí n bá bẹ́ẹ̀ tẹsẹ̀ bọ́ awítọ́nsá iṣẹ́ tí ẹ jọ ẹ lójú kò ní dáa fún ẹ kò ní dáa fún iṣẹ́ ọwọ́ ẹ ajé ògúngún ní sọ oníṣọ́bù jábà mi kọjú ìjà sí ẹ tí ò ní dáríjì ẹ iṣẹ́ tèmi ò jọ mí lójú pẹ̀lú ọjọ́ orí mi òun gbọ́ tí mo sọ pé mo ń ṣe over fifteen businesses o rò pé mo wá sèkó wá ka mọ́tò ni ò ní ṣoríire gbogbo bẹ́ẹ̀ sábà ṣe sọ fún àwọn mi á jẹ́ bẹ́ẹ̀ fún àtàwọn ọmọ ẹ̀ ẹ̀yin olórí burúkú jàtijàti ẹni ẹ̀ka ẹni rédèrèdè I was with Esabod since 2019 tó ti kúrọ́ pé òun gbèjà mi Eric fi ṣe brand ambassador mi rí nígbà tí mi ò fẹ́ jẹ̀bi nígbà tí mo mọ̀ pé èèyàn ló mú yàn mọ̀yàn gbogbo àwọn tó ti bú tí n bá fi ṣe brand ambassador mi ìtumọ̀ ẹ nípa èmi ni mo kówó fún ẹ kó o máa bú wọn ìgbà tó wá bá mi tó ní òun fẹ́ aṣọ ẹ tí mo kúrọ́ fún pé wọn ò tí ì rọ́pù Gambia mo avoid ẹ mo ò fẹ́ kó lẹ́ni product mi lọ́wọ́ ìgbà tí mo ṣẹ̀ mọ́ twenty nineteen ni mo bí ẹ pé kí ni kí ni size yín mà mo gba tí mo rí gorí burúkú tó ń ṣe bó ṣe ń bú eléyìí wàá bú Wàsíù wàá bú Ọba Ifẹ̀ wàá kó tó pé wọ́n wéré léléyìí gọ́sìn bá fẹ́ ṣe brand ambassador de àwọn ojú máa wà lórí mi pé èmi ni mo tì ẹ́ tó ẹ̀ mo ṣe avoid ẹ. ó wá sọ pé ẹ àwọn kan wọ́n ń po kírìmù nínú èrúùmù àwọn oníyàláyẹ ẹ àwọn olòṣì bá bíi tiẹ àwọn olórí burúkú bá bíi tiẹ àwọn oláyé wọn bàjẹ́ bíi tiẹ brand ambassador ẹ ló call me out mo dẹ̀ rún ẹ sí gẹ́gẹ́ bí yóò ṣe àgbáyé ọlọ́pọlọ yòrò is that a crime ìwọ ló rán sí mi náà mo dẹ̀ rán sí ẹ padà ó yá wèrè ni àbólórí burúkú lélẹ́yìí ẹ̀yin òun yẹ pé brand ambassador ìgbà màmá àjọ wà lẹ́kọ̀ọ́ ni ẹjọ́ o a máa nídìíra wa bó ṣe ọjọ́ kan o abóyá wèrè ni torí mi ti wá fún ẹ ní fíìmù àbí o rí mi tán ẹ ti rí bọ̀tí mi ò ṣe bọ̀tí àbí street bridge, street bridge. ọ̀rọ̀ dá lẹ́nu mi ṣáká ọgbọ́n wà ìmọ̀ wà òye wà abóyá wèrè abọ́ mò ń lọ nílọ mi mi ò fọjọ́ kan gbé kírìmù fẹ́ sábọ̀dù pé kó bá mi ba tiẹ̀ jẹ́ mi ò lọ bẹ́yàn kan pé kó bá mi ba tiẹ̀ jẹ́ brand ambassador ẹni kóhun wá bọ́ sí òhò mo dẹ̀ ní kí wà tiẹ̀ bọ́ sí òhò is that a crime? àwọn èèyàn gidi wà ń bẹ́ẹ̀ fi wọ́n ṣe brand ambassador ìyá tó ti ní mẹ́ńtà irú wa yìí máa wà nínú ayé irú wa ọmọ ewé wà níbì kan ọmọ ewé wo o ò lọ ọmọ ewé kankan ẹ sábọọd get the fuck ọmọ ewé kan ọmọ ègbò ni ọdẹ òṣì. ṣákì nìyẹn ẹ kú sí. Hmm. ẹ ṣàjẹ́ kí n sún síwájú ẹ má bínú ká gbéwò yẹn sọ. ta ló ní àwọn tó ní ilẹ̀ nítorí wà ọmọ onílẹ̀ tó ní ilẹ̀ tó ti lọ ṣe gbọ́mọ̀ ẹ sábọọd mo tún tún sọ nínú ṣó yìí lọ sádùúgbò tí mo ti ń ta ilẹ̀ wọ́n á sọ fún mi pé mo ti ra gbogbo ibẹ̀ yẹn pa awo kì í lẹ́nu ni awo ń ṣe làwùlà torí à ń fọ̀sán à ń fi ọ̀sán ayé wa kọ́rọ̀ jọ bẹ́ẹ̀ náà ni nuisance yẹn ẹ nígbà pandẹ́míìkì ẹ òun ò òun ò òun ò gbé gbaná kò ní dáa fún ìyá ẹ bóyá ó wà láyé àbó wà nù kòtò ìyá ẹ kò ní dáa fún ta ló ba ti ìyá ẹ jẹ́ tó ní kí ìyá ẹ má gbé gbaná òun ò ṣe money laundry nígbà tó mọ̀yàn orí ẹ burú kò ní dáa fún ẹ àwọn ìyálà yẹ wo ló ń ṣe money laundering nígbà tẹ́mi fàárọ̀ ọjọ́ ṣiṣẹ́ yín borí burúkú kiri ni ẹ̀sìn lẹ̀ ń ṣe kiri tẹ́ ń lọ from one party to another táwa ń ọ̀zù èmi mo bá tiẹ̀ jẹ́ ni kò ní yẹ kò ní dáa fún ẹ àwọn olùwọ́n fohùn lẹ̀ mention my name jẹ́ kémi àtẹ́jọ́ ta síra wa kò ní dáa fún ẹ mention mi dárúkọ mi kò rí fíìmù àwọn olólọ́ ń fohùn orólẹ̀ fún kò dẹ̀ ní dá fún oníṣoríire wa tẹ́sà bọ́ọ̀dù. ó fẹ́ tan ẹ̀jẹ̀ ń tan Instagram abolórí burúkú làwọn eléyìí kẹ mo wà jẹ́jẹ́ jẹ́jẹ́ mi mo ń ṣiṣẹ́ mi mo ò tọ́ yín mo ò lọ́ bá yín mo ò gbéyàn jáde fún yín láyé mi. Esabod ìwọ ó máa jẹ̀yà kú ni o Esabod ó máa jẹ̀yà kú ni Esabod ó máa jẹ̀yà kú ni ó máa instigate láàrin àwọn ọmọ kéékèèké ta ló bẹ̀ yálàyà ẹ̀ ṣọpọ̀n kéku yálàyà ẹ̀ nínú kòtò àbówà láyé pé kó má gbé drug àbí kó má ṣe gbáná kò ní dáa fún ẹ kò ní dáa fún gbogbo nǹkan tó tarẹ àtọwọ́ ẹ jáde ò ní ṣoríire àwọn olò ń tró ṣètì ọ̀gẹ̀dẹ̀ bàjá ló ń pọ́n o rò pé nǹkan tó dáa ni how will you fi kẹ́mi lọ sanwó fún blọ́gà kan kó máa ba aṣẹ́ tiẹ̀ jẹ́ mo rò pé o ṣé ẹ rí mi wò jàre ilé ìlànà fòun oró lẹ̀ olóyè burúkú ẹ tẹ́ kó pè kọ́nà kó kó kó bá sọ̀rọ̀ gidi wá ní àwọn kan àwọn kan ń po kírímù nínú èrú àwọn oníyàlá ìyá ẹ̀ tó ń po kírímù nínú èrú. ẹ bá mi ti bẹ̀ yín ó kí inú bẹ̀ náà. bá mi lówà kínní voice note olórí burúkú olópọ̀ fún ẹ sábọ̀d bá mi lọ àyà bẹ́ẹ̀ bá gbogbo ẹ̀yin tẹ́ra um, what's it called ojú tó pawó body cream and body face ẹ bá ń bẹ àbẹ́ ẹ bá ń bẹ gbogbo ẹ̀yin tẹ́ lo ojú tó pawó bá ṣe ń sọ̀rọ̀ sí ojú tó pawó oil and body cream um, face cream ó ti tán gbogbo nǹkan tó kù ojú márùn lọ mọ́ ojú tó pawó oil and uh, face cream kò pọ̀ mọ́ kò pọ̀ mọ́ mo máa ń sọ ni eléyìí ti fẹ́ tán eré lè ẹjọ́ ẹ̀yìn èèyàn gbogbo hair mi ibo ni mo ti ń gbé wọlé gbogbo àwọn hair cream yẹn. ayé wọn ṣé wọ́n ní kínní credit nǹkan bá mi ṣe sọ́dọ̀ ẹ̀. ibo gbogbo kínní irun ẹ lọ wo àwọn ará Saudi they have the most beautiful skin ẹ lọ worun wọn àwọn náà ní irun tó fine tó wà kọ́ọ́lì jù mo máa ń sọ ní rẹ́sípì nígbà tí lockdown wà tí mi ò rí rẹ́sípì gbé wọlé báyìí mo ò ṣiṣẹ́ ẹ lọ béèrè táwọn ẹlòmíì bá béèrè lọ́wọ́ mi ẹ lè béèrè ẹsẹ̀ rọ̀ mi ò ní ẹsẹ̀ rọ̀ mọ́ torí mo supply mi látọ̀hún tó bá dẹ̀ dé nàìjíríà àwọn àwọn authorities tó máa check ẹ máa check ẹ kó tó gba ẹrù ẹ ó ti níbi tó máa gbà tó máa check ẹ ẹ fẹ́ rí ibi ìwọ kẹ ìwọ tó níṣẹ́ lọ́wọ́ ìwọ tó láyé ìwọ ẹ sábọ̀ tó láyé náà ìgbà tó wà ní èjì tiwa orí burúkú ló ń ṣe kiri òṣì ló ń ṣe kiri ẹ̀yin fans mi ẹ má bẹ̀rẹ̀ like I said tó bá jẹ́ pé Esabod ló ń bá mi jà one on one is another ball game ẹ hey, understand bọ̀ eléyìí wọ́n fún lówó ni pé kó máa ṣorí burúkú àgbàlagbà tó gbọ́ngbọ́n kó máa jálé onílé fi bó tiẹ̀. àmì ìyá mi alájà bí. mi rírìn. àwọn kókò tí mo jẹ rí gbogbo ilẹ̀ màbá tó pàpàdé lórí kókò. so kí wá ni kí ló dé ṣé mo mọ̀ yín rí ni ẹ̀yin fans mi ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin náà fi ṣírò ara yín wò kẹ́ máa ṣe business kẹ́ni tẹ́jọ́ ṣe business wa lọ sanwó fúnra olórí burúkú ẹ sábọ̀dì yẹn ẹ sábọ̀dì ò láyé náà òun ló ṣe ń ṣe comparison mi ò tí ì ríbi tí brand ambassador ṣẹ́ tó ti ń bayé brand ẹlòmíì jẹ́ mi ò tí ì rírí mi ò gbọ́ rí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tẹ̀ ń wò mí òun lọ̀rọ̀ tí mo sọ fún ilé kan pé elephant cement kéèyàn jẹ́ brand ambassador ẹ̀ kó wá ló máa bú Dangote cement ẹni yẹn sanwó Dangote asanwó because ìwọ ni brand ambassador wọn a ti gbowó lọ́wọ́ wọn àtàwọn olórí burúkú akídani dání gbogbo tí ò ní tẹ́ẹ̀ ní jèrè iṣẹ́ ọwọ́ yín ẹni kó máa bá yín polówó lẹ̀ tó wá sọ pé ilẹ̀ ẹnì kò dáa èèyàn kan àwọn gbélẹ̀ fún ni wọ́n gbélẹ̀ fún mi wọ́n dẹ̀ ń gba rìsíptì wọ́n gbélẹ̀ fún mi mo dẹ̀ ń ṣe two years payment plan ẹ̀sà board ò lè mi. kí ni mo sọ fún ẹ o weak o wíìkì gan. o weak because pé tó o bá weak ni ó dẹ ṣe tiẹ̀ lọ́tọ̀ á ní mi fún ẹ lówó mọ́ ṣọ́ràn ni ìfún ẹ mọ́ get a life ìwọ ló nísinmi ìròmíromi onísinmi òní nísinmi òní nísinmi Esabod iṣẹ́ owó ò jẹ́ kó nísinmi. ó jáde pàrà láì mọ̀ ẹ́ rí láì ṣe ó Oni gbogbo ọmọ òun àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ bẹ̀ ń ṣẹ́ gbogbo ọmọ tẹ́ ẹ bí gbogbo ẹni tẹ bẹ́ sábọ̀dù ń ṣàtẹ àtẹ sábọ̀dù ó ní àwọn ọmọ yẹn á rẹ́wọ̀n he ní gbogbo ibi tẹ́ ẹ wà àwọn ọmọ yín dẹ̀ máa kú sínú ẹ̀wọ̀n and you expect me to keep quiet a ní èpè tó ṣẹ̀yìn òun ti forí gbé mo ti wọ̀n fún padà àwọn àtàwọn tó bẹ̀ ń ṣẹ́ but you can't keep coming out to promote someone's business over my own business no option wàá jáde bá mi jà ẹ́ sábọ̀dù jáde bá mi jà bú mi mi ní reply yẹn kí ni mo fẹ́ reply ẹ̀ fún olórí burúkú ni ẹ̀ náà mi lè máa waste energy mi lé lórí but you can't be bringing down my own business and be promoting someone's business kẹ wá ní kí n kú pẹ̀lú ẹ̀ who does that gbogbo wa níṣòwò ogun náà tẹ́já bá sọ lódò amòye tó jẹ́ àwa wí tán ó kọ̀ mí out kẹ́mi síra lẹ̀ mo dẹ̀ níwọ̀nba tí mo wọ̀ yìí pé brand pé wèrè tó ń tó ń tó ń bá polówó pé jáde kó wá sọ̀rọ̀ ó wá ń fohùn oró lẹ̀ ní ẹ̀wù òfin ṣé òun báyọ̀ ṣeré irọ́ èmi fi iṣẹ́ mi báyàn ṣeré kò ní ye kò ní yẹ sábọ̀d dá orúkọ mi jẹ́ ká jọ gbé ẹ ní tira wa ọmọ ní mi. lèmi ègún lèmi tó bá ti cross border ó lẹ̀sẹ̀ nìyẹn ó máa pàṣẹ ṣáà ni and gbogbo ẹ̀yin bloggers tẹ wa lórí Facebook please i am begging you if i don't come for you don't come for me and i promise i won't come for you because i don't have time mo dẹ̀ nígbàgbọ́ nínú èèyàn èèyàn ló mú yàn mọ̀yàn if you come for me i will come for you tó bá fẹ́ fi mí ṣe monetization máa make sure pé mi ẹ̀kọ́ ló náwó monetization yẹn yà ibi tí a pa níwà lálá níwà tó o bá fẹ́ fi mí ṣe monetization máa make sure pé ẹ̀mí ẹ̀ kọ́ ló náwó monetization yẹn máa gbé ẹ̀rìn máa gbé ẹ sáré. sábọ̀dù torí mo blọọkù ẹ tó kún get a life i'm not your child àwọn ọmọ ẹ wà bẹ́ẹ̀ lọ kú sí wọn lọ́rùn náà must i be friend with you i don't like you you are too evil you talk too much you are too evil go get a life olóṣì ọ̀lẹ játijàti bẹ́ẹ̀ pé oníṣẹ́ gidi lọ́wọ́ bí àwọn ìyá kẹsẹ̀tì yẹn wàá máa borí burúkú kiri social media gbogbo nǹkan ló mú bọ́ wọ́n tún fún ẹ ní brand ambassador ó fi dájà lẹ̀ ni aláyé bàjẹ́ kò sí nǹkan kan tó dáwọ́lé tó yọrí sí rere lẹ́yìn àwọn tó wà lọ́wọ́ ẹ̀ ló tún fẹ́ fún brand ambassador ẹ̀sìn ó tún gbà lọ́wọ́ wọn náà ni olóṣì akókó tajà fún lákìrìbọ̀tò ọ̀dàgbàjẹ́ra òfù jẹ́ kí orí ẹ pé jẹ́ kí orí ẹ pé ẹ sábọ̀d kó o kórí burúkú ẹ sàn kó o kó ṣe ẹ dànù sàn mi ò bẹjà mi ò dẹ mi ò mi ò mọ̀ pé wèrè báyìí ni ẹ mò ń reply ẹ based on lórí burúkú tó ń ṣe ni ìwọ àtàwọn lórí burúkú tó kówó fún ẹ tọ́ ni kò máa bá wọn ṣe brand ambassador tọ́ sọ wípé kò máa mú iṣẹ́ ẹnìkan wálẹ̀ káwọn lè ga ẹ̀ ní ga ẹ̀ ní ga nínú ayé kò sẹ́ni tó máa fowó ẹkún ra jẹ̀rín èèyàn nígbà àlùbọ́sà kó kẹfọ́ láyé ojú ọ̀run ó tó ẹyẹ fò láì farakanra ojú ọ̀run ó tó ẹyẹ fò láì fi ìyẹ́ kàn yẹ́ òjò tó oòrùn tó wà lókè yìí kò sí iye aṣọ tí ò lè gbẹ kò tí sí iye tí ò lè gbẹ. olórí burúkú má ṣàǹfààní ẹ ilé rẹ yẹn kò tó bẹ́ẹ̀ kí ni títí ẹ èwo ni wọ́n àchífù ńgbà tó wà ní èjì mi ní yíyẹ tí mo ra lé yẹn àwọn ọmọ ẹ tó wà ní èjì yẹn kí ni wọ́n rí ṣe ẹ sábọ̀ you deserve to to go and ó yẹ kó lọ mu rat poison kó kúrò lórí ilé alàyè orí òríra ẹ òríra ẹ orí kó ti fail as a mother ẹ ṣọ́ọ̀bù rẹ̀ yín ò tóbi ọ̀dẹ̀dọ́ dìndìnrìn òpònú ayérada ṣọ́ọ̀bù kan ṣo tí mo ní rè àbí bísínẹ́sì kan ṣo tí mo ní rè àbí iṣẹ́ kan ṣo tí mo ní olórí burúkú má ṣàǹfààní ṣànpọ̀ kéku ẹ̀ ìgbà mi wàá wà ní live video tó máa rí mi tí mò ń ránṣọ nísàlẹ̀ ilé tí màá máa ránṣọ tí màá máa tí màá máa làágùn olòṣì ọ̀bàyéjẹ́ aláyé bàjẹ́ wọ́n wá sọ kán fi ẹ́ sílẹ̀ àwọn tó ní kán fi ẹ́ sílẹ̀ wọn rí wọn mọ nǹkan tó ń ṣe ni probably their you know wọ́n enjoy gbogbo nǹkan tó ń ṣe ẹ sábọ̀ ìwọ náà máa jẹ kóró ni ó máa ṣubú ó máa tán fún ẹ ojú máa pọ́n ẹ ojú máa pọ́n ẹ tó ní láǹbẹ̀ torí àwọn tó ga ló máa ń mú àwọn tó lè rówó gbà lọ́wọ́ wọn ìwọ ń gbowó lọ́wọ́ èèyàn pẹ̀lú àdúrà o máa ń gbowó lọ́wọ́ èèyàn bí ká ní kó fẹ́ gbẹ̀mí wọn ni. ẹ jẹ́ ká gbọ́ kínní ẹ̀tàn kókó ṣì ẹ̀ lọ mo gbọ́ kínní wọ́n má tún bẹ̀rẹ̀ òrè lélẹ̀ ìjọ. o ò ní iye tó ń ta you are working for corruption a lè fẹ́ rí factory tó ti ń bọ̀ kúrò lọ́wọ́. wà dé Saudi tó o dẹ̀ dé Saudi rí olóṣì onílàpálàpà. ẹni náà bá disguise tó bá lo lóye bá decide to bá lu fake account àkóyá ló voice stream. bàtà kúrò nínú ayé ẹ náà ló bẹ sí ní làpálàpá. tí bá gbé ohun ẹ̀ wá sórí bí ilé ayé ni bí. ilé ayé ni bo dídìrín. ibi tí gbogbo ènìyàn lórí ibi mẹ́rin àgbáyé ti ń gbọ́ wo. níbo. wọ́n máa mi tó wà lẹ́nu. àwọn olóńgbò ẹ àwọn alárùbáríkà tó ń gbọ́ ẹ mọ́ palára bù ní ẹ̀ náà. ẹ káàbọ̀ mú kí yín lọ́kùnrin àti lóbìnrin. ṣé ìyẹn kó ti tán. ẹ kú déédéé wò yìí ẹ káàbọ̀ ń wo kọ́mẹ́ǹtì o ẹ̀yin admin ẹ̀yin admin. ọ̀lẹ́ ni ẹ̀ nà ọ́ wọn bá tán gé fún mi nìyẹn so mi ò mọ àwọn nǹkan tó sọ mọ́ bọ́ẹ́sàbọ̀ tó bá ṣì wà ń parọ́ àmàmà dìbọ́ǹkẹ́ ó gbọ́ mi nǹkan tí mi sọ fún ẹ ṣó dẹ̀ rí wọ́ọ̀ tó wéjìlẹ̀ yẹn agbárí ò ní ka o gbọ́ mi kan tí mo sọ wọ́ọ̀ tó wéjì kalẹ̀ yẹn agbárí ò ní ka by the time tí n bá finish pẹ̀lú àwọn tó ń rán ẹ níṣẹ́ eo esabod agbárí ò ní ka o gbọ́ mi ẹ̀mí á sùn òkú á sùn ẹ̀rù á bà ẹ́ fúnra ara ẹ ló máa gbógun jẹ ṣé bó mọ̀ já dá sílẹ̀ ni ó morí burúkú ṣe ó mọ orun wájú fọ́pọ̀ pẹ̀lú tẹ̀yìn àbí bẹ́ẹ̀ kọ́ ojú ẹ máa dá ni wáyé ó máa clear lójú ẹ wọ́ọ̀ tó wéjì lẹ́yìn gbogbo àwọn tó ń bá polówó ogun tó gbé sílẹ̀ yìí ojú ẹ máa dá wàá sunkún tó kúrò lórí social media ò ní rẹ́ni bẹ́ẹ̀ sún bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ogun tó dá sílẹ̀ yìí ṣé oró lórí burúkú ni ẹ tó ń ṣe bí ejò tán gé sí méjì tó ń ṣe wọ́nranwọ̀nran nítorí owó go and get a life go and get a job àwọn tó jù ẹ lọ wọ́n ń ṣe iṣẹ́ nílùú òyìnbó wọ́n dẹ̀ ń jẹun ẹkún àwọn ọmọ ọlọ́mọ ìwọ fi ń bọ́ àwọn ọmọ tiẹ̀ ìwọ rẹ̀ ń tó fowó ẹkún ra jẹ̀rín rí tán bá ní kéèyàn da kéèyàn da wọn ò ní kéèyàn da nítorí ọlọ́run mo máa ń sọ fún yín ìmájì tó ẹ pé mo wá ń sọ̀rọ̀ àwọn èèyàn ní láburú fún ẹ ṣé bẹ́ẹ̀ mi ò kú mọ̀ pé òun ṣọ́ mi tó bá jẹ́ mo lọ sọ̀rọ̀ lọ́balọ́ba fún ẹ láì tó ẹ pé mo lọ sọ̀rọ̀ gba ọkọ̀ líìtì mi fún ẹ láì dáa orí pò rọ́rọ̀ sọ lẹ́yìn twenty nineteen ìgbà tó tún gbé one twenty twenty one mo jẹ́ àtúnyẹ rí ẹni tó gbé kírìmù fún ẹ nígbà tóun níṣòro àdàbítúrúwà yóò bá fàdúrà ràn lọ́wọ́ pé kó kú onúṣòro yẹn ní gbogbo yóò ní inú èmi ò kí ń dùn téèyàn bá ń ṣubú torí first ti máa ń consider láyé òun ní iye èèyàn tó ń jẹ lábẹ́ ẹni yẹn twenty nineteen ó máa ṣubú ní ṣó ṣubú twenty twenty twenty twenty one máa ṣubú ní ṣó ṣubú Lizzy ò lè ṣubú torí mi rẹ́ni tó ń ṣubú kínú mi yọ̀ sí rí mi ò rí bí tó ti téèyàn ti ń ṣubú kí wá lọ jókòó tibẹ̀ kí n máa rẹ́rìn-ín ìwọ ló dẹ̀ ń gbógun mi bọ̀ fún ogun tiẹ̀ ti dé ẹsàbọ̀dù atakoro wọnú àdóni ogun ti dé ìwọ máa ṣorí burúkú ẹ̀ ń bẹ̀ yẹn ṣo ti gbọ́ máa ṣẹ̀ sí yẹn máa ṣe lẹ́yà ẹ̀ ní ọ̀hún máa ṣe o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ máa ṣe máa ṣe. máa ṣe ṣo ti gbọ́ ṣe olóró orí burúkú ni ẹ máa ṣe. ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kaṣọ wálé ẹ rójú ilé ẹ mu mi ò kọ yìí má jì kí n fẹ́ brand ambassador mi kó wá máa kó máa lọ gbé business oni business kó máa lọ gbé business oni business kó wá máa eh? because mo mọ̀ pé ogun ló ń fà fún mi ogun tí ò ní tán títí ayérayé ni kí ló lóru burúkú ẹ̀ tún sọ tẹ fẹ́ ká di bọ́ǹk ẹ bá wa fi sí comment section yín èèyàn mi ẹ má bínú ẹ̀yin warriors ẹ má bínú you know i love you warriors ẹ má bínú ẹ jọ ẹ dárí jì mí ẹ má bínú ẹ jọ nítorí ọlọ́run. Jùmọ̀kẹ́ bọ́sẹ̀ you said why can't i ignore this woman ṣé ẹ kú ìwìlì kù sí kí ló máa ṣe yín bà mo ní wípé tó bá jẹ́ pé Esabod ló ń bá mi jà mi ò ní sọ̀rọ̀ àwọn tajọ́ ń tajà kan náà ló kówó fún un ṣọyẹ yín pé kó máa bà bísínẹ́sì tèmi jẹ́ láti fi promote tiwọn and you all can see it ẹ rí náà ẹ̀dẹ̀ ní kí n dákẹ́ ah, ah. ẹ rí náà ṣé wọ́n lè dákẹ́ ẹrú ẹ̀. ṣó lè dákẹ́ ẹrú ẹ̀ tó bá jẹ́ pé òun nìkan ni a máa ignore ẹ̀ because ìgbà tẹ́mi ti dágbolé ẹ̀ǹjẹta tó ti sọ fún mi pé Fóyèkẹ́ wèrè ni Abọ́dẹrìn ló dopa ọdẹ yọ̀tẹ́nu ẹ abẹ́ ẹ̀ jáde àti pẹ́ lọ́rẹ́ sábọ̀dù ti tán lọ́kàn mi. lọ béèrè lọ béèrè tó bá ní skin tag tó bá ń lo ìpara tèmi lọ bèrè ó máa lọ ni ó máa light ó máa lọ kò ní wá mọ́ tó bá jẹ́ pé reddish face ló ní lọ bèrè tó bá ti lè lo ojú tó pawó yẹn pẹ̀lú new oil àwọn company tó bá mi ṣe cream mi wọ́n máa sọ fún mi ojoojúmọ́ ni wọ́n ni wọ́n ń gbá research láti Saudi ojoojúmọ́ náà ń gbá research tó dẹ̀ jẹ́ pé débẹ̀ ni. o lè wá sọ́fíìsì mi wá wò mí máa bọ̀ wá wo òun rẹ̀ àwọ̀ kankan mo ṣe bímọ ní tó bá jẹ́ pé kẹ́míkà wà nínú kírìmù yẹn ẹ wo gbogbo ara mi ò bá ya bálabàla fún stretch marks ni mi ò ní lè wọṣọ gbogbo ara èèyàn máa ya téèyàn ṣẹ̀ lóyún because tí kẹ́míkà bá wà nínú cream tó ń lò gbogbo ara ẹ̀ máa kún fún stretch marks ní tó bá lóyún àbí òun tó ọmọ lọ́wọ́ má mo wà lórí live show jẹ́ kí n ṣe tán màá pè ẹ́ máa pè ẹjọ́ má bínú ṣùgbọ́n jọ rẹ̀. ọ̀rẹ́ mi tó ń pè mí yìí tó ń pè mí yìí táwa bá ṣe aṣọ ń bí tán àtúntò àwọn kọ́sọ́mà kan ra ṣọ́ àtúntò kóṣù àbàgì bẹ́ẹ̀ báwa ṣe ń fọwọ́ wẹwọ́ tọwọ́ fi mọ́ nìyẹn kì í ṣe pé màá rí ibi títọ́ ọmọ làkejì mi ti fẹ́ da màá wá ní ẹ má ṣe é ẹ má ra ń bẹ́ẹ̀ wọ́n ti send another one sí mi ẹ jẹ́ ká treat fọkọ̀pù nuisance yìí auto nuisance eh, sorry eh, extra nuisance sorry àǹtí bọ́lá ẹ má bínú jàre auto original ẹ̀yìn ẹ̀sà mẹ́ta mo fẹ́ sọ agbáyà agba òṣì ó wà lẹ́yà òòyà ó wà lọ́fà òòfà ẹ́ eh? nǹkan tó yẹ káwọn ọmọ kéékèèké máa ṣe kó máa bínú sí wa pé ẹ má ẹ̀yin ọmọ yẹn má jà mo gbọ́ sọ̀rọ̀ sókè wèrè. ìjà spiritual ni àti ẹfẹ jà mo ṣe sọ ní tọ́ọ̀sì èyí ni àrùn ìpínlẹ̀ ọ̀tún àmà lọ́wọ́ mi lórí pages àmà lórí ọwọ́ mi lórí kọ̀ọ̀tù ó ti pa àwọn èèyàn lẹ́kún nínú Nollywood. ìjì e pàrọ̀ mọ́ e kò sọ pé wọ́n dá yá kiri àti ẹ̀. ìjì. o wá ṣiṣẹ́ you are not a graduate you are not ẹ ṣe àwọn ọmọ tí ò ṣàwọ àwọn ọmọ títí ò wọ kinní rí àwọn ọmọ títí ẹ wọn ò wọ graduation gown rí èmi ṣàwọ graduation gown. wá fi pàmòràn bí wò bá bílíìfù náà tó bá gbé jáde ní bílíìfù yìí lọ. pé kí ni. bí o bá ti gbé sókè màmá ṣe àṣẹ ikọ̀ ọ̀hún àwọn màlẹ́ká àgbọ̀. bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ẹ sábọ̀dọ̀ dẹ ni ẹ́ ìwọ oró ti kọrun kó oró ti màláìkà ọ̀dẹ̀ òponú ara ẹ wọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní wọ́n fún ẹ wòrí ẹ bẹ̀rẹ̀ sí ní pé blood of Jesus ibo ló fi Jesus yẹn sí tó fi lọ sọ pé gbogbo àwọn ọmọ ẹ máa rẹ́wọ̀n yìí níbo ni wọ́n gbé Jesus yẹn sí tó fi sọ pé àwọn ọmọ ẹ máa rẹ́wọ̀n yẹn sábọ̀dù ikọ̀ ọ̀run ikọ̀ ọ̀run tó ti fi ẹ́ sílẹ̀ mo ní six days ọjọ́ mẹ́fà mo lọ fi gbá research lórí ẹsẹ̀ ẹ̀sà bọ́ọ̀dù mo lóò fúyẹ́ dorí gbá lọ ìwọ níkọ̀ ọ̀run oh god irú màmá wo wá nílé nítorí ọlọ́run. Ah, ẹ sábọ́ ló gbé báíbù o àbí kuran ló gbé wèrè. mo fẹ́ kó o fi iṣẹ́ pè pé ìyẹ́ ẹ kò sí ilé alámọ̀ ṣàkíní ìyẹ́ ẹ kò sí mo lè pẹ̀lú iṣẹ́ pè pé. sẹ́ẹ̀rì ẹ sábọ́ọ̀dù ti ní mẹ́ńtà fáínálì ẹ sábọ́ọ̀dù gbé kuran pé kí wá ṣépè pé ẹ̀ẹ́. o eh, gbe Quran pe kí n wá ṣépè pé ki n wá búra pé Ṣakí kọ́ ni màmá mi kú e o ẹ gbọ́ Ṣakí ni màmá mi kú Shaki Ṣakí la sin màmí sí ẹ sábà òdòdó tún gbé Quran ah lórí irọ́ <laughs> yeyeyeyeye èèyàn kan dẹ̀ wà tọmọ tí màmá mi kú o àmì ìdẹ̀wà ní nọ́mbà ẹ nìyẹn o. wo pnp mọ ibi tí background ya mi wa, pnp mọ ibi tí màmá mi kú sí ó dẹ̀ tún gbé quran à á mi veda. dá Esabod ẹ̀yin fáǹsì mi ejo, jọ ẹ má mo ah mo disappoint yín pé mo lọ jà pẹ̀lú Esabod I, I I am sorry I am deeply sorry please forgive me ẹran ara ló gbé mi wọ̀ mi ò mọ̀ pé ya ìrì báyìí ah oh God kí lẹ fẹ́ kí n ṣe kí n fi tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀yin fáǹsì mi ẹ jọ̀ọ́ kí ni mo lè ṣe kí ni mo lè ṣe náà ẹ̀yin èèyàn tẹ́ máa fi dáríjì mi mi ò mọ̀ ya ìyá mọ̀ pé mo busy mo ò mọ̀ pé ya èrì báyìí i am sorry i swear from the depth of my heart i am sorry pé mo jẹ́ kẹ́ go through ra nǹkan báyìí tí n bá mọ̀ pé bí ìyá ìṣeré rẹ̀ i swear mi ò ní sọ̀rọ̀ bọ́ nítorí pé ó mú ọ̀rọ̀ business mọ́ àtọ̀rọ̀ mọ́ ẹ ti ẹ̀gbẹ́ business ẹ̀gbẹ́ kan torí ọ̀rọ̀ ọmọ ló jẹ́ kí n sọ̀rọ̀ because ẹ sábọ̀ lẹ́nì tó máa jáde fún ọmọ tí ò ti pọ̀dún kan ó ti yẹ ẹ sá bọ́ọ̀dù lẹ́nì kẹta ẹ pé wọn ò lè já ọmọ o ẹ rí pé ọmọ yẹn ń bounce torí ọmọ yẹn ti gbé kádà rẹ wá ó fi hàn pé ọmọ ológo lọmọ yẹn ó fi mọ̀ pé ọmọ alálùbáríkà lọmọ yẹn èmi ìyá tó bí náà kan tó sọ̀yàn ní ẹ̀gàn mi dògo yẹnukúmẹ̀ ṣojú ọ̀tá ni ṣe máa ṣe rere ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ọmọ ńlá ni I am sorry my fans I am deeply sorry I am ṣé kí n káwọ́ sókè kí n kúnlẹ̀ ẹ sábọ̀dù gbé Quran èèyàn kan wà tó ṣẹ̀ mí mi dẹ̀ fẹ́ dárúkọ ẹ̀ kódà ẹni yẹn mọ orúkọ mi ẹni yẹn mọ ibi tó sin ìyá mi sí ẹni yẹn mọ ibi tí ìyá mi kú sí ẹ sábọ̀dù dẹ̀ gbé Quran gbogbo ẹ̀yin ará erédò gbogbo ẹ̀yin ará ìdíròkò níbo lẹ wà ẹ gbọ́ bo làǹtí yín sùn I should buy caprison for you I will ah kí ni mo lè ṣe báyìí kí ni mo lè ṣe ẹ̀yin fans ẹ̀yin ẹ̀yin warriors I am so sorry ẹ má bínú pé èmi èho mi ẹ má bínú ẹ mọ̀ pé abiyamọ at least ọmọ mi á rí fídíò yìí lẹ́yìn ọ̀la pé ah nígbà tẹ́sábọ́ọ̀dù gbé orí burúkú jáde ìyá òun òkun nu ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa dìbọ́ǹkì lọ ẹ sábọ̀ mo regret pé mo bì. ìjà spiritual ni àti ẹfẹ. bẹ́ẹ̀ ló sàn mi tẹ̀ mọ́bi tó dé gan. o ti pa àwọn èèyàn lẹ́kún nínú lójúkú. ìjì e tí mo pa lẹ́kún. mo parọ́ mọ́ wọn. Hmm, ìgbà tó ń gbowó o ní mo parọ́. olórí burúkú ni ẹ sábọ̀ ẹ máa wo olórí burúkú ibi tẹ́lu ẹ̀ ti bà mí ẹ sábọ̀ ló máa lọ wá sítórì wá sẹ̀ǹdẹ̀ sí mi send pictures ẹ lọ wo chat wa máa ń delete mi Esabod ò gbowó pé òun fẹ́ blog èèyàn tẹ́sàbọ̀d bá attack ẹ nínú Nollywood ó fẹ́ gbowó lọ́wọ́ wọn ni ẹ rí i pé ìgbà tó bú ehm, kí lorúkọ ẹ̀ ah, oh, kí lorúkọ ẹ̀ sẹ́nitọ́ Badoski Ẹniọlá eh, Badmus nígbà tẹniọlá ò dá lóhùn kí lẹ́rìí tó ṣe fẹ́ Ẹniọlá ó bẹ̀rẹ̀ sí ní bú Ẹniọlá nígbà tó kọ́kọ́ ṣe fáǹtì fétíà ẹni pé yẹn náà dá lóhùn wọ́n ti mọ̀ pé lórí burúkú náà kì í dá lóhùn ẹ má dẹ́ sábọ̀dù lóhùn mo ń sọ fún gbogbo yín tí èèyàn bá fẹ́ rán ayakìlà síyàn àbí nǹkan kan ṣé wèrè tó wà ní Dublin èèyàn máa rán síyàn owó màmá ẹ má bu mi mọ́ ló ń gbà Tóyìn Pẹpẹrẹmpẹ wà láyé kò tí ì kú a tún máa gbé wá lẹ́ni ẹ máa gbọ́ bó dẹ̀ ṣe máa attack àwọn èèyàn yẹn ó pẹ̀lú nǹkan tẹ́mi ò ṣe finú wọn tí mi ṣe introduce èèyàn sí tí mi dẹ̀ ṣe ní kó bá mi ṣàǹbáṣẹ́dọ̀ tó ní mọ̀ pé bàbá olórí burúkú ni bó ṣe mọ̀ tẹ bá wà níbì kan gbà mí ẹ máa endure but deep down behind the closed door a máa ń ba sọ́kò kì í gbà bó ṣe wá àtàkì mi ṣẹ́ mọ́ èèyàn tó ti máa ba sọ̀rọ̀ pé àmàmá Lizzy like yín Lizzy ò kì í ṣe bẹ́ẹ̀ o Lizzy ò kì í ṣe bẹ́ẹ̀ ẹ rí pé mò ń wo ìyá àbàdàn ẹ rí pé mi ta sí ìyá àbàdàn ẹ mọ̀ kan tí mi ṣe ta sí ìyá àbàdàn ṣe mọ̀ páwọn ẹlòmíín wà ẹ fún àwọn ilé ọlọ́run lọ́wọ́ dẹ́mo dẹ̀ sọ fún mi pé tí n bá fẹ́ sọ̀rọ̀ court mi níta síyàn torí ìyá àbàdàn mọ bí ọ̀rọ̀ màmá ṣe mumú lọ́kàn mi ìyá àbàdàn ó kú ọ̀túnla kí ìyá burúkú yìí jáde fún mi mo pè ìyá àbàdàn ó wà nínú ọjà ni mò ń pariwo sista mi ò mọ kankan pa ẹjọ́ ta la tún lè lọ bẹ̀ ta lè lọ bá sista ìyá àbàdàn mọ̀ ẹ pé mo wò ẹ pé mi ò ta sí àwọn èèyàn mi ò yà mi ò yà àìmọye tó ń bú mi mi ń dá wọn lóhùn mi ń dá yàn lóhùn tó bá bú mi o mo dẹ́ sábọ̀ lóhùn torí ó jẹun kú ó gbowó kú ó da kú dandan ni kó balẹ̀ lọ kó kú dànù ó gbowó mi owó gbà màmá má bu wa mọ́ ẹ sábọ̀ lù ti gbà mí gbẹ ó ti gbà mí pa ó ti gbowó lọ́wọ́ mi owó màmá ẹ má bu mi mọ́ ẹ má bu ìdílé mi mọ́ ẹ má bu ọmọ mi mọ́ ó ti gbowó pa bọ́n ṣe ló lọ gbowó lọ́wọ́ ọmọ mi rọ̀ṣúlà kan náà nìyẹn wọ́n ló gbowó lọ́wọ́ ó dorí èmi àti ìyá yẹn pọ̀ díẹ̀ ló kù ó wá ń sọ fún mi pé ìyá yẹn báyìí báyìí báyìí báyìí mo sọ fún mo ní màmá mo ní mọ́mì tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó bá ní èèyàn á mọ̀ pé mi náà ní èèyàn mo dẹ̀ ní ọlọ́run bó ṣe rí pé mi ò dárúkọ ẹni yẹn nínú chat ó tì mí tì mí tì mí tì mí tì mí tì mí tì mí ẹ sábọ̀ kò ṣáà máa fa orí iwájú pọ̀ mọ́tẹ́ pàkọ́ torí owó ìwà ìkìlà òórùn assassin olórí búbẹ́. filẹ̀ i'm not a graduate filẹ̀ oṣù ọlábísọ̀rọ̀ máa jọ yunifásitì ni mo ti ṣe tán and I, mo graduate as ordinary eh, just student no an activist gbẹnu sọ ẹ sá bọdọ dẹ ní mi ìráyà ti ṣe chat fún. bí wo bá bílíìfù náà kí wọn gbé kẹ́lẹ́ bílíìfù lọ. ẹ sábà gbé kúrò àná. bí gbé sókè màmá àwọn mọ̀lẹ́kà ń gbọ́ àṣẹ. ẹrẹ sábọọdù ẹ gbọ́ bo nọ́ọ̀sì yá mi sí lórí fẹ́ kó fi ṣépè pé ìyá ẹ alámọ̀ ṣàkíní ìyá ẹ mo lè pẹ́ kó fi ṣépè pé ìwọ ló bí ọmọ tó wà lórí ẹ̀ kì í lẹ́yìn mi. ẹ sábọọdù ò lè drag mi sẹ́yìn ẹ sábọọdù nọ́mbà one. pé kùránì lẹ́tàn kàn fi búra. màgbọ́ esabod nuisance ni ẹ a ní nígbà tọrọ yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ wá rí pé de wọn mo sáré gbé Quran jáde torí gbà yẹn mo rò pé o gbọ́n mo rò pé o nọ́mà bọ̀ létà mo rí pé lórí burúkú ni ẹ nọ́mbà wọn tó ẹ pé mi kọ́ ni mo bí ọmọ kò ẹ kò bá jẹ́ sórógèètì ni kò ẹ kò bá jẹ́ mọ́mi ló gbé kò ẹ kò bá jáde kẹ́ ló bí kò ẹ kò bá jálájì ló gbé kò ẹ kókó ni pé mo bímọ àwọn ará Florida wọ́n dẹ̀ wà láyé wọn ò kú ikú òdẹ̀ nípa wọn gbogbo àwọn tó wá síbi ìkómọ mi wọ́n mọ hospital tí mo bímọ sí Esabod nígbà tí mo dé Amẹ́ríkà ó níye tó yẹ kí n tún fi bímọ bọ̀ mo ti wọlé ó yẹ kí n wọlé ní seven months and one week mo wá wọlé ní bíi eight months triple owó hospital ni mo tún sọ ni mo san ní Florida tí mo bímọ sí. Si àwọn àti bí arúgbó lè gbé ìwọ tó ń gbé Quran tó ní Ṣakí bó dẹ̀ ṣe gbé Quran yẹn Esabod tó wáyé pé Ṣakí nìyá mi kú sí tòótọ́ gbogbo ègúnnú Quran yẹn kò ní ṣẹ́ mọ́ ẹ lára àmọ́ tó wáyé pé Ṣakí kọ́ nìyá mi kú sí gbogbo ègúnnú Quran yẹn pátá á jẹ́ ti àtìrandíran ẹ̀ ọ̀dẹ òṣì wèrè ta ló máa ma gbé Quran fún mi ò ráyè yẹn mọ́ kó ṣì lọ ọ̀dẹ ní ẹ̀jọ̀ one nineteen la wà kí ni ń okay pé kùránì ní ìwé lásán literature book má lo bible mi gbà hmm. i'm a christian mi ò ní gbà ọlọ́wọ́ dúdú bí ọwọ́ ọ̀nà kì í. ìbúrò èké wà nínú bible alukuran mo fẹ́ kó o alukuran mo fẹ́ kó o a sọ alukuran kalẹ̀ ni akọ bíbélì. o lè ní ẹ. i'm not a muslim i'm not a christian mi ìgbà tí àwọn muslim. o ò lè gba tiwa wá gan gba tiẹ toró lè ní olè ló ń jà ó rí pàǹdà tó gbé sọ́rùn. ṣé ẹ ti bá pàfà ìdá ó dúdú láti jọ yìí. ṣe gbọ́. yeah i'm going to go off now it's two hours. ṣe ti ń gbọ́ ẹ ti reason tí mo ṣe ń sọ̀rọ̀ ṣe ti ń gbọ́ ẹ jẹ́ kí n gbébẹ̀ yẹn kúrò kò sí oníṣòwò tó máa ṣerú ẹ̀ nà ọ́ olórí burúkú nìyá yóò kàn wẹ́ni tó máa bàjá òun ẹ̀ tó máa gbèjà ẹ̀ á tẹ̀ máa jàjà yẹn ẹ̀rù á bà ẹ̀ ẹ̀ sábọ̀d wàá sunkún lórí live show ìwọ wàá bẹ̀bẹ̀ wàá rá nílẹ̀ ńlẹ̀ ìjà tó ń sígẹ́ẹ̀tì yẹn á máa jà máa fà ó máa tóra wọn ṣó lórí ẹ burú bí orí egun tó ń léwé rè olóṣì. mi ò ní gbà sẹ́yìn ẹ rí gbogbo ṣó mi ẹkẹ skoda kan lówó ṣó tó mi ṣe ń tiri àṣọ gbogbo cream tó ti lò láti kan títà kan ẹ lọ gbogbo ẹ. lẹ́nu orí kúkú sọ kílé tó ṣe wá lo fílà. ẹ kò ṣẹ́ olóṣì. ẹ kàn máa mú adokun ní. olórí burúkú ni ẹ sórí adroquinine tó sọ yẹn ẹ̀dá tó bá fi adroquinine sí ara bàbá stretch marks òun ló fi ní làpálàpá traces adroquinine ní làpálàpá tó mú ẹ orí ó jáde látàbíà ẹ ó wá bọ́ sí ẹ létè ó wọnú òògùn ẹ lọ iṣẹ́ adroquinine nìyẹn. adroquinine ásíìdì gbogbo ẹ máa ìwọ ni ìwọ ló ń lò. saudi oògùn ẹ máa gbọ́ ẹ jẹ́ nítorí sọ pé òun fi oògùn tajà ẹ jẹ́ kí n pilẹ̀ ọlábísí mi ta orí tó kọ́ ọ̀tẹ̀. mo sì ta já gbọ́. fúnra ẹnu ẹ ló fi sọ. ẹ o ṣe. mo ní Lizzy Anjorin ti ń ka o ti ń ka o mọ̀ o ti. olórí burúkú ni ẹ ẹ sábọ̀dù nígbà tí wọ́n jáde ẹni tí ò ṣẹ́ tí ò rù ẹ́ tí ò mú ẹ rí tí ò robi sí ẹ tí ò ṣèkà fún ẹ tó máa ń pè é ní grandma níjọ́ tó ti délé ayé èmi ni mo jáde tí mo sọ ẹ ní grandma Florida tí mo sọ pé èmi ò mọ̀ pé lórí burúkú ni ẹsẹ̀ tó pé mo máa ń wo Facebook dáadáa ni màá ti mọ̀ ẹni tó kún ẹ lé tó ṣe dáadáa fún ẹ ó wá jáde mo rántíjọ́ tó bá first born mi sọ̀rọ̀ ọmọ yẹn pray fún ẹ ó pray fún ẹ wàá tún ní kí n jẹ́ kó wàá tún ṣe fídíò kọ̀ wàá ní kí n jẹ́ kó rójú wọn kó kí wọn ọmọ ẹ tún wá promise ẹ pé grandma anytime I come to Ireland Dublin I will come and see you I will come and visit you grandma ó wá gbéra láìṣẹ́ láìrò ẹ̀ ó wá ní pé àwọn ọmọ tó tara ẹ jáde àtàwọn ọmọ ọmọ ẹ pé wọ́n á rí ẹ̀wọ̀n he ní gbogbo ibi tó ń wà wọ́n á dẹ̀ ṣẹ̀wọ̀n ẹ sábọ̀dù inú báìbù náà àti Quran ló ti rí yẹn àbí ewé ló ti rí lórí burúkú olóṣèlú. ó ti ṣì ìwọ ló ṣiṣẹ́. ó tó bá fẹ́ ra rẹ̀ lọ́wọ́ ẹ ó ló dìgbà kan bára kan tó ní sinmi ò máa fi àdúrà hàn. Ah, olórí burúkú ni ẹ. is it by force? olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ a ní òòdẹ ní ẹ ẹ sábọọdù òòlóògùn òòléwé òòní kankan ayé ẹ ti pọ kúrúmuṣu ẹ̀yin warriors ṣẹ́yìn kọ́ ni wọ́n ń ṣàdúrà fún pé aláàánú yín aláàánú èmi àfi tí wọ́n bá ṣàánú fún wa kí wọ́n tó ní ìsinmi àdúrà ńlá ni kò dìgbà táláàánú ẹ bá ní hílà yìí lò o ti sọ pé aláàánú ẹ ọkàn aláàánú ẹ gbọ́dọ̀ balẹ̀ àmọ́ gbọ́dọ̀ rántí ẹ ó mọyì èèyàn tó wà ní sàkání ẹ tó lè sọ ẹ dọlọ́rọ̀ àmọ́ kọ́mọ́ fifty thousand wọn ò ní fún ẹ torí wọ́n ti gbàgbé ẹ torí wọn ò rántí ẹ àìmọye ẹlòmíì tó ń wò mí nù yín aláàánú tó yẹ kó fún lówó ẹ gbọ́ mi ó ń ba sùn ó ń ba jí kò ní fún nítorí pé kò rántí ẹ̀ àdúrà ńlá ni àdúrà torí wo ń gbàdúrà ni ewé òní oògùn òní àdúrà òmọ́gbà bíbélì òní kúránù òní the only òun ni iṣẹ́ amrọ̀bà esabod o ò yàtọ̀ sí bọ̀bọ̀ brt tó pa èèyàn yẹn o ò yàtọ̀ sí ìwọ tún worst ju bọ̀bọ̀ yẹn lọ torí wà pọmọ lọmọ lẹkúnjayé nìyẹn ìwọ worst Esabod tó worst o ìbò labadé nsìn kí ni ìyẹn padà sí ṣàkórí burúkú lóṣì yẹn o ò láyé Esabod o ò ní ayé prayer warrior lèmi wàá dẹ̀ rí i pé gbígbàdúrà wà nínú ayé mi gbígbàdúrà wà nínú ọ̀rọ̀ mi wàá rí pé lọ́wọ́ ìtàn ìgbésí ayé mi wàá rí gbígbàdúrà nínú ẹ̀ gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń wò mí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí pátápátá gbígbàdúrà ó wà nínú ayé mi mi ò ní láti destroy ayé ẹnìkan mi ní láti ba ayé ọmọ ọlọ́mọ jẹ́ gbígbàdúrà wà nínú ayé mi a ní sẹ́ẹ̀ tó bá ra cream lọ́wọ́ ti wa ó ti dẹbí ó gbọ́dọ̀ dùn fún ẹ gbọ́dọ̀ dùn fún ẹ mo tún wá sọ fún yín lánàá tó bá ń ra gàrí bì kan tó wá padà dé tó lọ ń gbà àwọn ibẹ̀ má lọ bẹ̀ mọ́ tí èmi bá ti kúnlẹ̀ láàárọ̀ tí n bá fẹ́ gbàdúrà mẹ́wàá mẹ́sàn lọ sọ́dọ̀ àwọn kọ́sítọ́mà mi àdúrà wọn gbọ́dọ̀ gbà ni torí tàdúrà àwọn kọ́sítọ́mà mi bá gbà ni wọ́n máa fi rántí mi Esabod ò ní ayé a ní ìjà tó instigate ní Nàìjíríà a máa jà fọkànbalẹ̀ sit down and watch o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ ṣé o mọ̀ pé o lo instigate ìjà a máa jà ṣé o mọ̀ parí jẹ ní màdàrú ni ẹ o láìkì kó máa dorí èèyàn pọ̀ o ti rélé yìí ṣe wọn pé colleague mi ti yẹ rí o dẹ̀ ti rí yẹn ṣe ẹ̀rù abo asún ẹkú tó korò ìwọ ó máa pẹ̀jẹ̀ kú lórí live show yìí ni ó máa po ẹ̀jẹ̀ kú àfi tó o bá jáwọ́ nínú òtẹ̀lẹ̀ jáwọ́ o ò lè jáwọ́ kó tó sá sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ wàá ti ní wàá bring èèyàn down wàá múyàn wálẹ̀ wàá bà tèèyàn jẹ́ wàá ṣe wàá mọ̀ àbí bẹ́ẹ̀ pẹ́ sábọ̀d wàá máa rókù wàá máa rókẹ àbí àbí àbí. Mm. tẹ̀ o ó ti gba gbogbo ẹ̀sà bọ̀d aláṣàbí tẹ̀ o ó tẹ̀ o ó ti gba gbogbo ẹ̀sà bọ̀d aláṣàbí tẹ̀ o. òótọ́ ìyẹn ò bá lójijì bọ̀tì bọ́tì ẹ̀sà bọ́ọ̀lù ṣe àṣìṣe ńlá wọ́n ṣe ìpè fún àwọn èso tó ti ara tèmi jáde àwọn èèyàn ńlá tèmi oore òkú tí ọlọ́gà làdé ṣe fún mi àwọn ọmọ ọlọ́mọ tí ọmọ nǹkan kan wọn ò sí ọ̀hún òrò ọ̀hún òkú ọ gẹ́gẹ́ làwọn ọmọ ọlọ́mọ ń ṣe ayé wọn ẹni tí ò nírú ẹni ò ní kọ̀ bẹ́ẹ̀ kan tó kíákíá ni wọ́n yá sí kọ̀ǹkúrúdì lọ́kàn mi pé wọ́n máa yé kì í ṣe abiyamọ ìdí ni pé tó bá jẹ́ abiyamọ eh. ó yẹ kó ní fílíìsì abiyamọ lọ́kàn eh, that is reason why tó fi jèrè ọmọ wọn lọ gbàgbé odidi ọmọ síbàdàn eh. ó kú ni ó yèrè kò sẹ́ni tó mọ̀ èmi ti ní fọ́tò ọmọ yẹn lọ́wọ́ nínú àwọn ọmọ rẹ kókéèrè ni wọ́n mú kiri wò yá gbọ̀nàmọ́ rẹ bọ́mọ ọ̀dọ́ sòkòtò yọjọ́ kíjèpá ẹni ó bí ni làájọ́ èèyàn ò ní bímọ ní sọ ewúrẹ́ kó lè sọ àgùntàn lọ lọ́jẹ̀ àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ àjáwó àrú ọkọ ìyá ewé àjáwó àrú ọkọ ẹ sábọ́ọ̀dù gbégun bá gbégun lọ gbégun wò légun ni mo ti wù kíkọ́ pọ̀ tó olóògbòdò ní bàbá wọn mo lè gbégun lójú mo lè tò sàlàyà igi kan ò délé títí kí àkókò ọmọ yìí àṣé gbogbo bàbá tútù ọ̀gbọ̀n lọ ẹ́sà bọ́ọ̀lù òkòjú kó sépè kó béèrè bó lọ. ó máa gbá wọn náà wọlé ní máa gbá wọn náà wọlé ní bàbá mọ́pọ̀ lọ́sí ọ̀jọ́ kọ̀ǹgàn á yọ̀ǹda rẹ̀ kọ́ mọ́ ẹ lọ́lẹ̀ mo ti dọ̀jọ́ fún bẹ́gbẹ́ rẹ̀ lẹ́rù àkàndá mo ti da kejì ńlá kẹgbẹ́ ẹ̀ lójú ogun mọ ká ẹ́sà bọ́ọ̀lù mọ́ etí lò wọ́n wá kọ̀nà àti yọ twenty seventeen yẹn àwọn ewì yẹn ó pọ̀ bẹ́ẹ̀ gbogbo yín tẹ̀ ń gba advertisement fún Esabod tẹni kó máa baṣẹ́ àwọn èèyàn jẹ́ <laughs> n tó bá múrò èmi wà pẹ̀lú ẹ̀ láti twenty nineteen dé twenty twenty two tí mi ò gbé iṣẹ́ mi fún ó yẹ kẹ́ mọ̀ pé mo value pride mi àti prestige mi mo value relationship mi pẹ̀lú àwọn èèyàn láwùjọ ó yẹ kẹ́ ẹ mọ̀ gbogbo ohun tẹ́rí tí Esabod ṣe yìí tó lọ gbé case twenty nineteen wá strategy ni láti bá àwọn pípù yìí polówó Esabod mi ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ jà mi ò fẹ́ bẹ́ẹ̀ jà mi ò fẹ́ bínú sí ẹ warriors warriors ṣe wà ń bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ṣe ń gbọ́ mi kọ́ tí mi sọ fún yín ìwọ tó sọ pé karma yẹn let me tell you something sori karma mean pé bóyá ènìyàn ò ṣe dáadáa nínú ayé kó tó ń pè ní karma nìyẹn ṣé karma náà ni ti ọba Ifẹ̀ karma ni ti ọba Ọ̀yọ́ karma ni ti ọba àwọn lọ́balọ́ba Kama náà ni kámà ni ti Sunday Igboho ọkùn Sunday Igboho ṣé kama náà ni ṣé kámà ni ẹ mọ nǹkan tó ń jẹ́ kámà. ṣe rí ogun tó gbé twenty nineteen tó bá jẹ́ mo fi ọjọ́ kan jẹ̀bi ni ẹ ní gbọ́ mi mọ́ ẹ ní rí mi mọ́ i'm telling you the fact but ọlọ́run rí inú mi ọlọ́run mọ̀ pé kò sí ẹ̀bi lọ́wọ́ mi ẹ rí i pé gbogbo nǹkan tó fi mọ́ọ̀kì mi pátápátá within eighteen months gbogbo ẹ̀ ni mo achieve that is not karma ẹ mẹni tí karma tó máa ń jà ni ẹ mẹni tí karma ń jà orí burúkú lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe karma karma orí burúkú ni etí yín ti sán àti fi mẹ́sẹ̀gì hàn yín àti gbogbo ẹ̀ hàn yín orí burúkú ló ń yọ yín lẹ́nu ó mọ nǹkan tó ń jẹ́ karma tó bá jẹ́ níbi wọn ò ní láti gbógun tiẹ̀ o kò máa parẹ́ máyé ni bí ìwọ tó nǹkan kámà yẹn ṣe parẹ́ máyé ẹ jẹ́ ká gbé ìtàn ìgbésí ayé Esabod padà wá Esabod ní ògo àmọ́ kò ní ìwà gidi láti fi ọ̀nlọ́ọ̀kì ògo ẹ̀ Esabod ní ògo pọ̀ kò ní ìwà gidi láti fi ọ̀nlọ́ọ̀kì ògo ẹ̀ ó ní àgàbàgebè Esabod ọjọ́ alẹ́ ló wà báyìí bọ̀ ìhòhò ló wà nǹkan tó ń pè ní kámà nìyẹn ìhòòhò ìbíìbí ni Ẹsábọ̀dù wà ẹ má rò pé ó wọṣọ sẹ́yìn ó wọṣọ sára àbí ó ró aṣọ mọ́dì ìhòòhò lẹ́sàbọ̀dù wà gbogbo ẹ̀dá tó bá ti wà láyé tí ò lè pe èèyàn mẹ́wàá níjọ́ ìṣòro ìhòòhò lẹ́ni ẹ wà gbogbo ẹ̀dá tó bá ti wà láyé tó jẹ́ pé àwọn ìlú kan wà tí ò lè lọ ìhòòhò lẹ́ni ẹ wà àwọn ẹ̀dá kan wà tó jẹ́ wípé tán bá ń pè ẹ̀ wá máa avoid kọ́ wọn ẹ rí i pé òun gan máa ń sọ àwọn tó ń ṣàǹbáṣẹ́dọ̀ fún máa ń sọ pé wọ́n máa avoid kọ́ lòun ìhò ìbí ń bí lẹ́sàbọ̀dù wà. nígbà tí ẹsàbọ̀dù sọ pé gbogbo voice note ti aláàfin ọ̀fọ̀yọ́ tí mo sọ nípa bàbá pátá ló wà lọ́wọ́ òun ṣẹ́mọye èèyàn tó pè mí mo kàn rẹ́rìn-ín mo ní ẹ jẹ́ kó gbé jáde nǹkan tí wọ́n ń pè níyàn ní aṣọ ìbora nìyẹn tó bá nílò àwọn aláàfin ọ̀fọ̀ òyọ́ yẹn tí wọ́n ń ṣàdúrà fún ẹ ò lè ṣubú láyé ṣé wá ríro aláàfin ọ̀fọ̀ yẹn tẹ̀ ń wò yẹn kú bàbá yèyè bá mi àtàndá mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín irú àwọn bàbá yẹn ò ń déédéé yànyàn bíi ọmọ ẹ mo ní tíátà tó ti dáṣẹ wọbẹ kí bàbá tó yàn mí bíi ọmọ tí relationship wa dẹ̀ ṣe wà padà ọ̀la torí ayé irú bàbá yẹn tí n bá ní àgàbàgebè tí n bá ní ìwà burúkú tí n bá ní ìwà ìjẹnilẹ́sẹ̀ irú àwọn bàbá yẹn òòṣà wọn ti máa sọ fún wọn pé irú wa ò gbọdọ̀ sún mọ́ wọn. tí n bá ṣe àbòsí nínú ààfin tẹ̀ ń wò yẹn nígbà tí olórí kan lọ olórí kejì yẹn ó súnmọ́ bàbá a ti fi ọjọ́ kan gbọ́ ohùn mi àbí kó rìkọ́ọ̀dù mi òun ni ò bá ti sọ pé ìwà báyìí ni Lizzy ń wù bọ èmi aláàfin ni mo mọ̀ aláàfin ni mo pledge loyalty mi sí ẹ gbọ́ ẹ rí i pé bẹ́ẹ̀ ṣe máa ń rí mi ní ọ̀dọ̀ aláàfin ẹ kì í rí mi ní ọ̀dọ̀ àwọn ọba tó kù nítorí pé aláàfin ni aṣọ ìbora mi. tí n bá ń sùn bàbá máa pe àwọn èèyàn jọ kán máa ṣàdúrà fún mi tó bá ní èèyàn lára o ò gbọ́dọ̀ ya aṣọ wọn wọ́n ní ṣẹ̀mí kí n bí ẹ́ lògùn ọ̀rẹ́ ẹ̀yin warriors ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ ńsìn ṣẹ̀mí kí n bí ẹ́ òun lògùn ọ̀rẹ́ tó bá ní èèyàn gidi lórí kọ́ tí wọ́n bá ṣe ẹ̀ pé wọ́n kó o béèrè lọ́wọ́ wọn àwọn àtẹnu ń jà má dúró nídúró pé mo ní nǹkan tí mo fẹ́ lò against wọn ayé ò lè parẹ́ gbogbo nǹkan tó bá mú jáde òfútù fẹ́ tẹ̀lé èmi àti yín ò ní padà rìn òwò bíi tẹ́sà bọ́ọ̀dù Esther Tòkunbọ̀ Abọ́dẹrìn Àṣàbí ọmọ Fóyèkẹ́ a ní fi alẹ́ ọjọ́ wa ṣẹ̀ síbi títí ẹ̀. ẹ gbọ́ mi nǹkan tí mi sọ fún yín voice note náà dà kò rí voice note ọ̀rọ̀ 2019 ọ̀rọ̀ 2019 yẹn warriors gbogbo òṣì tí ìyá ń gbé jáde yẹn ṣé kí n ṣe comment ló wà ní comment section wa gbogbo orí burúkú tó ń bá kiri yẹn ṣé mi post ẹ̀ fúnra mi ṣé mi post ẹ̀ ṣé mi post ẹ̀ olórí burúkú ni ẹ̀sà board ẹ̀ rí order line kò mọ̀ kó wò ó ti delete order line yẹn tó ti máa lọ ń sọ̀bà jẹ́ àwọn èèyàn àwa tó wá máa á wá gbé mi padà wá bí kò mọ̀ pé òun ò dìlítì ẹ̀ ẹ kọ́ ẹ̀kọ́ nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tó bá jẹ́ pé máa ń bá àyàn jẹ́ gbogbo àwọn tá a sọ̀rọ̀ wọn pátápátá gbogbo wọn ló wà nínú picture nǹkan tó ṣẹlẹ̀ sí mi twenty nineteen gbogbo wọn pátápátá ló wà nínú picture nǹkan tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé mo máa ń bá àyàn jẹ́ ẹ mọ ẹ voice note tí ẹ sábọ̀dù máa mú jáde èmi aké kaka kọ́ lọ́rọ̀ gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ fẹ́ fi mí ṣe street breed lèmi street breed àwọn òun pápẹ̀pẹ́ sọ̀rọ̀ àwọn òun fọ̀rọ̀ sábẹ́ tó o bá fọkọ̀ máa pè é fọ́ máa jí pè fún ya ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ ti tún síbẹ̀ ní ọ̀gá gọ́gà las ẹ kẹ́kọ̀ọ́ ẹ sábọ̀d ìmájì tó ẹ pé mo ti wá sọ̀rọ̀ àwọn èèyàn fún ẹ láì dáa imagine tó bá jẹ́ tó bá ṣe sórí burúkú nìyẹn ta ni ò kì í ka ta ni ò kì í sọ̀rọ̀ wọ́n ní téèyàn bá lọ́rọ́ téèyàn bá rí ọlọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ ló máa dáa twenty nineteen to twenty twenty two o short conversation wa o cause i'm too busy o rí bó ṣe máa ń pè mí o tún yóò tún ní gbódìdí góòlù wa góòlù iyòbíye owó wàá tún máa gbowó wàá máa gbowó wàá máa gbowó tó gbẹ̀yìn tẹ́ máa sọ pé kámà yẹn ẹ má máa ṣe bẹ́ẹ̀ tó ti lo kádà rẹ̀ bí ẹ́sà bọ́ọ̀dù ẹni tẹ́ ń wò yìí ògùn ọlọ́run rẹ̀ ẹwà ọlọ́run rẹ̀ kò sí nǹkan kan tó ń jẹ́ kámà ẹ ti gbọ́ mi nǹkan tí mi sọ tẹ́ ẹ bá fojú inú wò ẹ wo ẹni tó ẹ mẹni tó jẹ̀bi ẹ mẹni tí kámà wà lórí ẹ̀ nǹkan tó wọ́ọ̀sì tó láyè pé kó o fẹ́ kéèyàn ṣubú kẹ́ni ẹ̀ dẹ̀ máa ga sí i ẹ sábọ̀ dé lọ wo bp ẹ bp olórí burúkú máa ti ga bí olóṣì gbogbo monetization ìhun kọ́ ló máa fẹ̀mí gúngùn náà òun kẹ ibi tí mo ń hùn du wèrè ẹ̀ dé olóṣì ẹ imagine átú átú stress ààrẹ ó máa ṣe show tí èmi ò ní stream èmi máa ṣe show átú stream ìbẹ̀rẹ̀ tí máa mọ̀ pé òpùrọ̀ ayé ni ẹ sábọ̀ ló ti pa ogún rọ́ ó wá wá ọgbọ̀n ọ̀rọ̀ tó fẹ́ fi kọ́va ẹ̀ tá a bá dẹ̀ jọ̀kẹ́ tá a bá ju ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni ẹ sábọ̀dọ̀ ò lè rí òótọ́ fi bo gbogbo èmi ti kúrò nínú àwọn tó mọ̀ nínú ayé kì í ṣèmi nìkan èmi àti àwọn olólùfẹ́ mi èmi àti àwọn èèyàn gidi nínú ayé everybody máa sá àsálà fún ẹ̀mí wọn. so ẹ máa get ẹ straight ẹ ti gbọ́ ẹ máa get there straight gbogbo orí burúkú tó kó jáde ní twenty nineteen kí ló wá dà ìpara làwa fínta fínta sóyòyò ọpọlọ dáàdi wa ń bí irun mi jọlọ ṣé irun mi jọlọ rèé ṣe rí irun mi jọlọ àbà ẹ ti rí ó wà ń bí àwọn tó máa yẹ kí irun yín kó gùn tó máa jẹ́ kí irun yín kó ṣe kí ni kó gùn kó jọ̀lọ̀ ẹ̀rí bí irun mi ṣe dàbí irun àwọn ará Saudi ni a ní pupa ni mímì ò ṣe funfun ọpọlọ dádì sóyòyò ló jẹ́ kí n funfun torí àwọn ará Saudi máa ń funfun ni Saudi lèmi ti ń gbé ìpara mi wọlé slimming tea mi Saudi ni débẹ̀ confam dẹ̀ ni débẹ̀ confam ni ẹni mo ẹni mo ra rí padà ta ló lè mọ̀ pé mo lọ́mọ oṣù mẹ́jọ lọ́wọ́ ẹ lè mọ̀ débẹ̀ confam ni tẹ bá wo àwọn obìnrin Saudi wọ́n máa ń kéré gan wọ́n máa ń kéré gan àwọn obìnrin Saudi wọ́n máa ń kéré gan wọ́n máa ń ní shape ikùn wọn máa ń wálẹ̀ èmi lọ fún training bẹ́ẹ̀ ni mo lọ fún training mo dẹ̀ gba franchise o oh, máa dúró nǹkan tí mo ní franchise ni esabod mo ní franchise cream mo ṣe training bẹ́ẹ̀ mo ní franchise cream mo ní franchise àwọn tó ń ta diamond wristwatches ó mọ̀ náà ó mọ̀ diamond wristwatch tí n bá tà ó mọ̀ pé yọkan ni kò pé méjì ó mọ̀ mo tún wá ń sọ̀rọ̀ lẹ̀ lọ bèè lọ́rùn tó ti ra lẹ̀ lọ́wọ́ mi Lizzy Anjorin receipt lẹ́ máa gbà wọn ò gbélé fáwa o àwa ra ilẹ̀ wa ẹ sábọ̀ nígbà tí wọ́n ń ṣorí burúkú kiri àwa ń ra ilẹ̀ one plot half plot two plot one acre ilẹ̀ tí mo fi lease lásán tí mo tó bá mọ etí mò ń pa pé mo filẹ̀ lease wàá kú mi ń ṣe prayer mi ń ṣe àwọn tó máa máa tó máa máa ṣẹnu yàmàyàmà sí ọmọ property tí mo fi rent tí mo ń gbowó ẹ̀ mi ò dẹ̀ tún sì sùn kí n tún lè bá sún orí ẹ ti burú bí orí ogun tó ń lé wèrè wọ ọdẹ òpònú ayé ràdà ẹjọ́ yìí tèmi ẹ má bínú sí mi orí ọ̀sẹ̀ ti bínú àbí ẹ má bínú ẹ dáríjì mi i'm sorry please forgive me ẹ má bínú ẹ jọ ẹ dáríjì mi ṣé ti dáríjì mi mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run gbọ́ ẹ dẹ̀ mọ̀ pé mi kì í dáhùn èèyàn lóhùn ẹ mọ̀ mí o pé mi ń dáhùn èèyàn bọ́ nísìnyí màmá dáhùn èèyàn lóhùn màmá dáhùn lóhùn torí ṣé owó tí wọ́n náà ń ṣe iṣẹ́ owó tèmi náà lè èmi náà ti monetize page mi àjọ monetize page ara wa èmi náà ti monetize page wọn ti bá mi monetize ẹ àwọn tèmi ti bá mi monetize page so àjọ monetize ni ṣó ti yẹ yín àjọ monetize ni tẹ́ ẹ̀ bá dẹ̀ rí mi báwo lẹ ṣe fẹ́ rántí pé ó pọ́n délẹ̀ wà níbí kan ojú tó po awó kọ ìlú wà níbí kan báwo lẹ fẹ́ rántí báwo lẹ fẹ́ mọ̀ pé tẹ́ bá ń lọ sí patí ẹ̀ ráwọn lace tó máa ń jiná yẹn ni ẹ̀yin tí ẹ ọ́dà ojú tó pawó oil tí ẹ bá ti rí ọjà gbà ní Monday ẹ máa rí ọjà yín gbà ní Thursday lágbára náà ẹ jọ ìtókù òpọn lẹ́mọ̀ then ọ̀la DHL òṣìṣẹ́ Monday ibi tó bá ti kárí ó yẹ kí n gba ọjà títí Tuesday Wednesday ẹ jọ torí Ọlọ́run so ẹ máa gbọjà yín ní Friday tẹ bá dẹ̀ ti dáwó ẹ̀yin tẹ bá kọ́kọ́ sanwó òun la máa gbé ọjà fún un friday ẹ tẹ sanwó ojú tó pawó oil ojú tó pawó oil very special oil ni ẹ dẹ̀ má gbàgbé okun ọdẹlẹ̀ sóyòyò ọpọlọ dádì ẹ má gbàgbé ẹ má gbàgbé ẹ má gbàgbé facebook kò ṣe kinní mọ́ facebook ò ní kíná pè mọ́ filter mọ́ facebook ò ní filter mọ́ facebook ò ní filter mọ́ so mò ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ẹ fún mi one minute. so ìyá ìyá ìjára búkà how market ìyá òṣì how market kilo ló tún kù tó fẹ́ kí ló kù tó fẹ́ gbé jáde o àwa ń retí ẹ o kí ló kù tó fẹ́ gbé jáde àwa ò rí ẹ. àwa ò rí ẹ àwa ń ṣayé wa kò sí nǹkan tó kù kò ti tẹ́ gbogbo àwọn tó ń gbé endorsement fún ẹ tó ń gba ambassador fún ẹ kó máa bá wọn polówó wàá gbúrò gbọ́ warriors mo ṣe ládùúrà fún yín ọkàn yín á balẹ̀ o ìgbẹ̀yìn ayé èmi àti yín ò ní dàbí tẹ́sàbọ̀d nígbà tẹ́mi àti yín bá pé sixty àwọn ọmọ ọmọ wọn ò ní rí wa sá o àní dẹlẹ́tẹ̀ẹ́ àní dalábùkù ayé ò ní wọ ẹnu burúkú sí wa lára àní máa ṣòṣì kiri bí ẹ́sàbọ̀d ẹni àpọ́nlé ẹni ayọ̀ à máa mówó nínú owó à máa ṣọlá nínú ọlá àní dìyà àbànújẹ́ àní di grandma bànújẹ́ fáwọn ọmọ wa àtàwọn ọmọ ọmọ wa nígbà tí iṣu ọmọ bá jiná wọn ò ní dúró ìṣẹ́jú kan fèmí àtìyín lágbára ọlọ́run mo wá sọ pé gbogbo aláàánú yín pátápátá yín warriors ni o gbogbo aláàánú yín pátápátá ní gúúsù ní àríwá ní ìlà oòrùn ní ìwọ̀ oòrùn òṣọmọdé ni òṣàgbà ni òṣọkùnrin òṣobìnrin òṣe dúdú òṣe funfun òṣe pupa àwòrán yín náà máa máa rí ṣáá ọkàn wọn ò ní balẹ̀ àfi tí wọ́n bá ṣàánú fún yín tí àwọn náà bá ti wá ń ṣàánú fún yín tó ń ṣàánú fún èmi náà àwọn aláàánú wa tó ń ṣàánú fún wa bọ́n ṣe ń kọ́ ọ́bàkú báyìí tó ń ṣàánú fún wa ní ìlọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po ọlọ́run á dẹ̀ máa bù sápò wọn lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń dáwó lẹ̀ tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ń dáwó lẹ̀ níbikíbi tẹ́ bá wà ọlá wípé òòrùn yọ níbí òṣùpá ń yọ níbì òjò ń rọ̀ níbì kan dẹ̀ gbẹ wọ́n ní pé àkínrídìí òkun àkínrídìí ọ̀sà kò sí èèyàn kankan tó rídìí ọmọ ní gèlègèlè bẹ́ẹ̀ ṣe máa rí owó sanwó lẹ́yìn tán ẹ̀ ní mọ̀ ọlọ́wọ́n bá mi pèsè fún yín ẹ̀ ní sin kọ́kọ́rọ́ kú bó ṣe ń wù yín lọ́kàn àtẹ̀yìntẹ̀ wà nílùú òyìnbó ọ̀run á bá mi gbé ìrànlọ́wọ́ dìde fún yín bó ṣe ń wù yín pé tẹ bá dé ìlú yẹn fẹ́ dé sílé yín ọlọ́wọ́n á bá mi ṣe bẹ́ẹ̀ fún yín gbogbo ẹ̀yin tẹ́ wá wà nílé mi rẹ́ǹtì náà tó ń wí pé ẹ fẹ́ kọ́ ilé yín ọlọ́run abàmì ṣe bẹ̀ fún yín gbogbo ẹ̀yin warriors ni o bó ṣe máa ṣẹlẹ̀ kò ní yé yín bó ṣe máa ṣẹlẹ̀ kò ní yé yín nítorí kò tí ì sí ẹ̀dá kankan tó mọ ọ̀nà tí omi ń gbà wọnú àgbọn ní ọdún yìí èmi àti yín ayé akíwa kú oríire congratulations kò ní tán nínú ilé wa lágbára Ọlọ́run I love you guys thank you so much i love you love you love you love you ẹ mọ̀ pé mo ẹ̀yin gan mọ̀ pé mo love you.